tó yá wa Khadija bintu Khuwailid obìnrin tó gbayì ni ọlọ́rọ̀ ni wọ́n mọ̀ ròyìn pé ṣẹ̀rí ìfà tí ìtumọ̀ ṣẹ̀rí ìfà àbíyì ìwọ̀kọ́ tó kọ́ fẹ́tẹ̀ lámọ̀ sí Abu Halata àwọn ọmọ bá ṣiṣẹ́ nínú bísínẹ̀sì ń ṣe nígbàtá nẹ́bí náà tó dé àyè kẹ tó di àsìkò kan tó náà bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ànẹ́bí náà bá ìyàwó àkọ́díjà ṣiṣẹ́ lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ da ẹran jẹ ẹ̀rọ ká ànẹ́bí èyí fálòó náà yóò di owó ẹ̀kúngbà ọ̀run ò tí gbèdìdì lánàbí ṣe ṣùgbọ́n èsè táwọn èèyàn máa ń ṣe òun náà máa ṣe nǹkan ọlọ́ni kó tó máa pẹ́ kó lé náà máa ànàbáṣà rún ní fílùkùn èèyàn bíi kí ní ìmìnà àníbí ò ní ìpínlẹ̀ òsì láti gbé lówó ìyọ́n ní mú ẹjọ́ bá náà ti ń jẹun ìmọ̀ tó bá náà ti ń sùn. àníbí náà wá lọ bá ìyá wa yìí ṣiṣẹ́ níbi ọjà tí ń tà yóò lọ rajà nílùú sáàmù àbí kó lọ ta ọjà fún wọn bẹ́ẹ̀. ẹnìkan tó bá lè yẹn lọ lu sáàmù sí mọ́ta ń gba àwọn ẹmọ ẹgbẹ́ ìjìnlẹ̀ sí láwọn sí. tó bá ní sáàmù rẹ̀ ká náà lọ máàpù lẹ́nu sáàmù ni tó ṣe tó tóbi àwọn Jordan Palestine Syria àti Lebanon sínú ẹgbẹ́ ìjìnlẹ̀ sí mọ́ta ní ẹ̀rín ìrìn ọgọ́ra nǹkan mi ní ìjọba ìlú rọ ànábì wa lọ ṣiṣẹ́ lábẹ́ ìyá wa Khadija àwọn àjọ travel pẹ̀lú ọmọ ọ̀dọ́ Khadija tí ń jẹ́ mẹ́yẹ sárọ̀ kílà pé mẹ́yẹ sárọ̀ ìgbà tó wá dé mẹ́yẹ sárọ̀ ọjọ́ òyìn ànábì fún ọ̀gá rẹ̀ yìí gán ó ẹ̀ ọjà tó ń tà gbogbo tẹ́sí ẹ́ torí gbèrè tó pọ̀ ní látara àmọ́ ní ànẹ́bí àti ìdúró déédéé rẹ̀ pẹ̀lú ìdánẹ́bí máa ìyàwó ọ̀rígbànẹ́jẹ tó nífẹ̀ẹ́ rẹ̀. sọ ilé ìkọ́ wa pé sábà báyọ̀ ṣiṣẹ́ ká jẹ́ olóòótọ́ ń bẹ̀ lágbàjọ́ la mùsùlùmí rárá níbi ta tẹ̀lé olóòótọ́ alámọ̀ ẹni kò jọ owó ọ̀gá rẹ̀ sẹ́yìn ẹni tọ́jọ́ lọ gan-an ní kọ́rùn-ún yẹn fọ́gà fọ́gà rẹ̀ tó rọ pa èmi gan-an rí bẹ́ẹ̀. ni ìfẹ́ ànẹ́bí wa lọ́kàn rẹ̀ ìfẹ́ náà lọ́kàn ànẹ́bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ sọ̀tọ̀sọ̀tọ̀ ti sọ ẹlẹ́ni tó ju ànẹ́bí lọ dáadáa ni. eré náà tó jẹ́ kọ pé éèjì fẹ́nìkan jẹ́ nìkan lọ kò bí ìfẹ́rẹ́ ń dúró èyí tó jẹ́ tó kọ́mọ̀ ni pé ìyàwó ọkọ mọ sábà ń ságbà ìyàwó ṣùgbọ́n kò sí tó burú bẹ́ẹ̀ pé tíyàwó ságbà ọkọ torí ìyẹn tó lè di wàhálà láwùjọ alẹ́ nípa ah, ẹni tó jùlọ ìdí àbúrò rẹ̀ ló wà lè fẹ́ orí tó takò nílẹ̀sì tí ẹ bá fẹ́ ẹni tó jẹ́ dèdè àbúrò rẹ̀ kò wá ní mọ fi èjì yẹn ṣe pé kí ni dèdè àbúrò rẹ̀ yóò mọ tẹ̀tọ́ ìyàwó fọkọ rẹ̀ ọkọ tó mọ̀ pé ó yá wá ọ̀yá fi báyìí torí pé ẹ̀tọ́ ọlọ́kọ láya ojú ẹ̀tọ́ ojú ọlọ́ lọ ní ọjọ́ orí lọ tó kó gbọ́rọ̀ sọ̀kọ̀ lẹ́nu ó bá yọ̀dá rẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀ náà ní òmò ẹ̀ṣẹ̀ ó dà kó jọ pẹ̀ yẹn lọ. ọkọ̀ ah, ànẹ́bí ti di Abu Talib òun ló wá lọ bá ànẹ́bí tọrọ Khadija ní tó kúrẹ́ lìdí ṣe fẹ́ ìyàwó ìwà náà dáadáa nínú ìsìlámù tó pọ̀ àkọ́kọ́ gbogbo ọmọ ànẹ́bí pátá ìyá Khadija ló bí àyàfi Ibrahim nìkan ẹ̀kẹ́jì jọ tó wà yí sọ̀kalẹ̀ fánàbí sallallahu alaihi wa sallam ẹ̀rìn tẹ́ yóò rí rí tó rẹ̀ pẹ́ tó wà yí sọ̀kalẹ̀ olóhùn ká mẹ́bí láwọn kẹ̀kẹ́ onípé láwùjọ àníbi gbogbo tó bá ṣe ń jọ àníbi gbogbo pé kò bá mú ẹ̀kọ́ àwùjọ ló sàní àníbi àwọn lọ dá dúró sáàrin kan níbi òkèkẹ́ olè mọ́wàá lé gan ìyàwó àìsà ìyàwó àfọ̀díjà ní àtúmọ̀ pòfáìdì oúnjẹ fáwọn gbogbo tálẹ́bí olú àdókè gómẹ̀ ó kè wú yìí sí gbogbo àwọn nǹkan tí lọ láìsàrádì agbára ọlọ́run ṣùgbọ́n gbogbo pátápátá sí mọ́ta níbi ó jìnà sí wọn jẹ́ tó bá lórí jẹ́mẹ̀lẹ̀ yóò tó wálé òkè ẹ ló wá wà tí àlùmọ́lá tó dùn yìí ti gbégbé ni ṣètò nígbà tó dọmọ forty years ìṣẹ̀ tó lágbára ni tí wàá rí rí wá nẹ́bí tẹ́rù ń ba tí ò rírí ẹ̀mọ̀ iye ọmọ lẹ́tà ànábì gbọ̀délé nígbà ẹni ọlọ́run sọ àyà márùn tó bẹ̀rẹ̀ súrátù alákì karafù ìyẹn ló fi jẹ́ pé àyà ẹ̀ ló kọ́ sọ̀kà nínú alukur'an àtànábì gbọ̀délé gbàgbà sani dasọ̀bùnmi dasọ̀bùnmi títí àwa ọdún àkọ́kọ́ ṣe ni pé ó fà nẹ́bí lọ́kàn balẹ̀ ìyẹn kọ́lé bá tó dáadáa ni ọkọ rẹ̀ lè máa gbé àwọn iṣu kẹbọ̀ tó kaláyà ìyàwó ní òmù wá lọ́pẹ́ adáde lábọ́já kò tó bá wọn gbégbé èyí náà ni ọlọ́ba asán iṣẹ́ yìí náà ni ẹjọ́ tẹ̀ ti rówó ń kọ́ ẹ̀gbọ́n ló ṣe ṣe gbogbo ẹ̀rọ ọ̀rùn ẹ̀sà tàbí kò lè tó bá wọn wọn para yìí èèyàn àtàlẹ́jọ ní pírọ́blẹ́mù bí tó dànù bọ̀tí ẹ̀mọ́ gbé pírọ́blẹ́mù bọ̀ kí ọ̀gá problem ti tó dúró de lé ẹ̀rìkọ́kùnrin mi ìkaranú bá bọ̀ ìyàwó ẹ̀ tó dúró de lé ẹ̀yìn jò lẹ́ bìdínú wọlé tẹ́lẹ̀ ìgbàlẹ̀ yìí máa ń kára ẹ bá máa kára mímí o bóyá ẹni tí ó tà ní bóyá ó ti rọ́lu odò tó ti rí sùn tó ti ẹ̀mọ̀ lẹ́kọ̀ọ́ yìí tí wàhálà ti ń dín ní bá bọ̀ obìnrin tó wá dá tiẹ̀ fún àbí ẹ̀hẹ́n irú yẹn ò dáa nígbà tí yàwá ọ̀díjà délé àfáfẹ́bí délé ìyàwó adéyàwó inú dé ọkọ̀balẹ̀ aburúkú ní ìṣẹ̀lẹ̀ ọlọ́ọ̀dẹ́gbẹ̀ ó fà lẹ́bí ọkọ̀bá ọ̀ọ̀lọ́ sàbúrú sí ìyẹ̀bẹ̀lẹ̀ pé àjẹ́ nìkan lé ẹ ọ̀rọ̀balẹ̀ ó fà lẹ́bí lẹ́nu ìbalẹ̀ nígbà tó wá rí pé ìtànẹ́bí sọ ní ti gbé kẹyọ fún òun ẹlẹ́ka ọlọ́run tó bá ìkíríkà ọ̀nkù mi kan wà tó yẹ pé òun tẹ̀lé lánàá nẹ́bí wa ẹ̀yẹ sa ìlànà anábì Ìsá ẹni tó bá jẹ́ mùsùlùmí gbà ìlànà tani mọ̀ tẹ̀lé ìlànà Ìsá torí pé òfin anábì mi ò tí ì segin ni kò tí ì dé ọ̀nkù kọ̀dídé ẹ̀yẹ́ ti ń ṣe ẹbọ mẹ́ka tó ọ̀nkù kọ̀dídé fẹ́sẹ̀ ní wàrà kọ́tú nínú náà fàlì òun tẹ̀lé lánà anábì Ìsá onímọ̀ ń sọ̀rọ̀ fẹ́ yí ọkọ̀ mi sọ yí jẹ́ mú lọ bẹ́ẹ̀ ara ti ń sẹ̀rọ̀ níbi lẹ́mi balẹ̀ nìyẹn o tó wá mú lọ́dọ̀ ọkọ̀ mi rí báyìí báyìí èyí tẹ́sán sọ ń pa kí nìkan ọlọ́run àwọn ẹ̀pẹ́ lánàá rẹ̀ mọ̀ ní tó gbé wáyé anábí sàlàyé torí wọn ni àà irun tó yọ sí Musa tó mọ̀ yọ sí ànábí ọlọ́run náà ló tẹ̀ sí ọyọ́ tó mọ̀ pé wọ́n là ànábí ìgbẹ̀yìn tọ́lọ́run sọ. wọ́n fa ànábí lọ́kọ̀ báyìí pé àà kódà tuntun kámẹ́lá wa ń pé òòjọ́ tí wọ́n bá lé ẹ fún lù ú á tètè wà láyé ńgbà wọ́n sọ̀pọ̀ tiẹ̀ ẹgbẹ́ lọ́ọ̀kà ah, níbi tó lù bá onílẹ̀ bàbá ah, ni bára kan ní kò yí ọ ní irú tó gbé wà ìkòsẹ́ ní tó gbé abẹ́ ní kékeré náà ní gbógun tí kò pẹ́ nígbà ní wára kò torí kó ti di àbájáde ńgbà. so bí wára kan yóò ṣàlàyé pé àìsàn ah, ni ànẹ́bí náà jẹ́ báyìí ìyàwó ọ̀díjà gbà ìyẹn ló fà làwọn àfáà tó bá ń sọ̀tàn lọ́mọ ní nínú ẹni tó kọ́ gbà tìláàmù ìyàwó àkọ̀díjà ni ìmúlẹ̀ àgbàkẹ́ ẹ̀rín alì àwọn àfa àkókò wa ṣàlàyé pé kó kú mọ́ bá a torí pé ẹni tá kọ́ mọ́ pàtó báyìí àfẹ́ mọ̀mọ́ kó kú mọ́ bá di ọwọ́ ọbẹ̀ á ní ẹni tó kọ́ gbà nínú àwọn obìnrin orí tá ní Khadija kó lẹ́nu lọ́jọ́ àti gbogbo ẹ̀ olóko pàtó torí pé nígbà tí kí ni yóò ṣẹlẹ̀ olóṣẹ̀ sí lọ́wọ́ nígbà tá ní rẹ̀ mọ̀ kárẹ́bì lọ́wọ́ rẹ̀ ń pe ọ̀rẹ́ rẹ̀ Abubakar hmm? so nínú bàbá bàbá Abubakar nínú àwọn ọ̀dọ́ Ali bin Abi lọ́wọ́ pé ìyàwó akọ̀díjà ipò rẹ̀ pọ̀ ní ìsìlámù àdúgbò gbà pé wàá lówó ẹkọ ló gbogbo wọn fánẹbí ó wá gbà fánẹbí gan-an ó dúró fánẹbí gan-an ẹ̀yìn ló bá lọ pé lẹ́yìn ìgbà tó gbá dìde yẹn ẹ̀ pé forty years lànẹ́bí dìgbà yẹn tó wá di ten years later ọjọ́ fifty years lànẹ́bí dì ìyàwó akọ̀díjà ti di jù wọ́n lọ ẹ̀ka ní fifty years lànẹ́bí jù wọ́n lọ wà náà nígbà tó wá di ten years ní tàbí fi di twenty tọ́lọ̀ ń gbèdé náà ìyá wa kọ̀ níjà wa. àbútọ́ límù tó jọ ń kó ànẹ́bì owó gba ìsìláàmù tó gbọ́n mọ́ ń dìfẹ́ǹdì ànẹ́bì ní àkú lọ́dún yẹn ní fi ń pẹ ọdún yẹn ní àmú ìfòsínú ọdún bàmíjẹ́ ló jẹ́ fànẹ́bì. ànẹ́bì wa bàmíjẹ́ lórí ikú ìyá wa kọ̀ níjà. ànẹ́bì wa sọ̀rọ̀ nípa kọ̀ níjà tó ní ó gbà mí gbọ́ nígbà táyẹn ń bákan náà ó ràn mí lọ́wọ́ pẹ̀lú owó rẹ̀ nígbà táwọn èèyàn ti sẹ́ni tó fẹ́ lé tó ń dààmú rẹ̀ pé gbẹ́sẹ̀ wà láyé kó wà fún lówó àníbi wa mọ ìyá ọ̀dọ̀ ìjàgbẹ́ ìyẹn tó jẹ́ kàn fáwọn ọkùnrin pé ìyàwó tó bá ń yàn lọ èèyàn máa ń ṣe èèyàn náà máa ń yìn ànábi ìyá wa kọ̀díjà láàrin rẹ̀ kódà ìyá wa Aisha ni àwọn máa ń jẹ́ ìyá kọ̀díjà tó ń ti bí àwọn òṣèbá wọn. Kí àwọn ọmọ ti mọ́ báyìí kí ó máa ń yẹ lóyè lórí ara rẹ̀ ti kúrò àbó ti lọ yóò máa bú gbogbo ìgbà òní rí dáadáa tó ṣe èyí bí ẹ̀dẹ̀ wọ́ọ̀sì tó dùn ní dáadáa àbí yẹ ẹ̀yin obìnrin mi tó bá yí obìnrin lẹ́tẹ̀ẹ́yìn ẹlòmíràn ìfẹ́ gbọ́ ànábì yìí máa ń yin ìyàwó akọ̀díjà létí ìyàwó àìsà tí àìsà ló máa dùn gbà bí tó dá báyìí tó ìyàwó akọ̀díjà àwọn ènìyàn lọ́wọ́ lórí ọ̀rọ̀ dáwà lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n tún wà níbi lọ lórí ọ̀rọ̀ ayé ó jẹ́ pé ní ànábì mọ́ rántí ìyàwó àfọ̀díjà kódà àwọn ọ̀rẹ́ ìyàwó àfọ̀díjà ànábì tó mọ́ ń ṣe dáadáa sí wọn wọ́n wà gbà ń ṣe dáadáa sí àwọn bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ àdíjà ni wọ́n ṣe dáadáa tó lè mọ̀ kọ́ntínú àyẹn tó tí kọjá wà láyé dáadáa tí yóò mọ̀ ṣe pé àwọn ọ̀rẹ́ yóò mọ̀ sí ànábì tó mọ̀ ṣe fún wọn ìpele pàtàkì nínú ìsìláàmù níyàwó ìyàwó àkọ́kọ́ nínú ìyàwó anábì Muhammad sọ̀rọ̀sọ́lá bí ìyàwó anábì tí wàá pọ̀tó anábì òfẹ́ni kẹtù tí kọdíjà gbégbé ni tó fi kú. anábì òfẹ́ni kẹtù tí ìyàwó àkọ́díjà fi kú nígbà táyé ìyàwó àkọ́díjà sọ́lá nígbà wọn fẹ́ àyàwó yìí tí ó kú. òdi ẹ̀ lọ tààlà àmì fáwọn ẹni wọn jẹ́ irú mo dẹ̀ tó ẹ ẹnìkan léwu àkẹ́kẹ́ ní olóòlù ti kíníkà lágbàáyé bóyá tó dáa bóyá tó dáa ẹ̀sìn mọ́ kọ́ọ̀ṣì gbẹ̀dẹ̀ àwọn ẹni àkọ́bẹ̀ ẹ̀ka pọ̀ ní tábà ní àwọn ẹni sálàfù wa láti máa ọkùnrin láàmú máa obìnrin obìnrin àkọ́tàkọ́ mọ́ mú náà nílò ọ̀rẹ́ wa ọ̀dídá sọ àtàjọ́bìnrin ọ̀dọ̀ wa táwọn ẹni ìṣíwájú wa kọ́ṣe níbi ìdúró dédé nínú ẹ̀sìn níbi ìdìfẹ́ǹdì ẹ̀sìn níbi ìdúró tọkọ wọn níbi ẹ̀sìn ìkọ́kọ lọ́wọ́ pàápàá jùlọ ẹni tí ó máa gbéyàn láyà sókè ní tó súnmọ́ ju ọkùnrin ló yẹ kó tí ó mọ ní sábà rí ju obìnrin lọ torí nítọ àárín káàkiri àárín kíní kan ní wá bí iṣẹ́ kíní kan dààmú ṣe wàhálà lọ bẹ̀rẹ̀ gbégbé wàhálà ọmọ wàhálà gbogbo ẹ̀ káàná máa tọ́ jẹ́ wàhálà kún fún wọn yá wa ẹ̀ríjẹ́ jẹ́ wàhálà kún fún ànẹ́bí wọn tó jẹ́ olùrànlọ́wọ́ fún wọn. ṣèwélé ní sábẹ́ fi ṣọ̀rọ̀ aláàkíyèsí kọ́lọ̀ ń fẹ́ sàmì ẹnì kọ̀ọ̀kan wa sábà ní àṣàrà sọ́lá àwọn náà ọlọ́jẹ́ ká lè rí ìlànà wọn bárakàlá fíkún